ibi ni ó ti máa dára ní ohun ìbéèrè ọlọ́kan ìjọ̀kan yìí tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ìsìláàmù ní ọlọ́run lọ sùhánù wọn tààrà kó jẹ́ kí agbọ̀yé ilẹ̀ tó àti bóṣe yẹ ìbéèrè alákọ̀ọ́kọ́ síwájú kí n tó máa ṣe ojú òpó oníbéèrè sọ yìí pé àwọn jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ olùdáàbòbò wọ́n ní àmọ́ ilé iṣẹ́ wa fún àwọn ó fi kún agbára wọn pẹ̀lú ìpèsè ẹ̀rọ kan fún ìgbàgbọ́ ibi tó ti ní tí nǹkan kan bá fẹ́ sọ ẹ̀kọ́ bá jẹ́ rẹ̀ bóyá bí iná àbí nǹkan ní pẹ̀lú nǹkan kọ̀ọ̀kan bóyá rí àbí nǹkan kan ẹ̀rọ ìgbàlódé ẹ̀rọ ìgbàlódé yóò máa dún yóò máa pariwo wọ́n wá ní báwo làwọn òṣèlú tó wáyé pé láwọn wà lórí ìsọ̀lá tí wọ́n bá dún tó sì yẹ kí àwọn lọ́dá ló káwọn fi lè dáàbò bo ìfúnni káwọn mọ̀ sọ tí àwọn òfin sọ̀lá الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام أنا تنسي سابو توفني fún وما تالو لبو إيو ولو ta توما دون tí ẹ̀rọ yìí bá dán lásìkò téèyàn wà lórí sọlá kí ni kéèyàn ṣe gbàgbé lẹ́nu iṣẹ́ lọ bá wà tó sì jẹ́ pé ìwà ló wà ní díútì lásìkò tí ń dán sí yẹn kò sẹ́lòmíì níbẹ̀ tó lè dáhùn fún kò burúkọ já sọlá tirẹ̀ kọ́ lọ wo ohun ń ṣẹlẹ̀ tí ẹ bá ẹ̀yìn ewu yẹn kò padà wá tún sọlá tirẹ̀ sí i lẹ́yìn ìjà bó ṣe jẹ́. ìjà fún mi wà kàrẹ̀ hello. Àlékún sọ́lá tí lọ rọ̀. Kí ló kọ́ ìbẹ̀rẹ̀ tó kùn? Láti láti ìlú fìlẹ̀ láti bí. Mo sí dókítà ọ̀rọ̀ àlékún ní ọ̀nà. Ẹni ọba jẹ́ ìrìn pé nífẹ̀ ẹni tí wáyà ọkọ̀ ọlọ́ọ̀fẹ́ yà ọkọ̀ ìjáde láyé. Kò sì sí ẹ̀yìn ìrànlọ́wọ́ kankan fún nípa jíjẹ nínú. Bóyá ó ń fi ọwọ́ ni o, àbí ó ń ṣiṣẹ́ ìjọba, àbí ó ń tajà ẹ̀dá kan akọ́ ni pé òfin ọlọ́run dá lórí pé gbogbo ẹnikẹ́ni tọkọ rẹ̀ bá kú yóò tó bá jẹ́ mùsùlùmá bìnrin àbótiẹ̀ jẹ́ nọ̀sọ̀rọ̀ níyà tó fẹ́ mùsùlùmí lọ́kùnrin mùsùlùmí bìnrin tó fẹ́ mùsùlùmí àbí nọ̀sọ̀rọ̀ níyà bí yahudiya tó fẹ́ mùsùlùmí lọ́kùnrin wọ́n jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá kò gbọdọ̀ tẹ́tí àìlẹ́ni tó kéta fún wọn kò pè fún kí wọ́n ṣàì jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yẹn ṣùgbọ́n tó bá pè nǹkan kan wọn àtàn lè tètè máa ṣe fún fìrún oúnjẹ òòjọ́ wọn kó sì padà sílé wọn ní kíá àwọn olùmọ̀ọ́nì kò burú àmọ́ pé iṣẹ́ rẹ̀ ó tún tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ tó ń ṣe kí wọ́n máa wọṣẹ́ láago báyìí jáde láago báyìí ọ̀gbọ́dọ̀ dáwọ́ kọ́ ajẹ́ pásọ dúdú tó ọmọ gbé ká wọ́n fi adọ́ ọmọ kọ́kọ́ rẹ kú àmọ́ sì ń bẹ lẹ́nu iṣẹ́ Islam ọ̀farama. lọ́pọ̀lọpọ̀ láwọn ilé iṣẹ́ wọ́n máa ń fi àyè sílẹ̀ fáwọn míì tọkọ wọn bá kú báwọn apá tó bá jẹ́ ilé iṣẹ́ ìjọba kíkẹ́ kó jókòó iye oṣù tí wọ́n ní kó jókòó abẹ́ ìlànà òfin ẹ̀sìn tí bá ń ṣe so àwọn máa kọ́va rẹ̀ yóò máa rówó oṣù rẹ̀ gbà nígbà tó bá dé yóò máa wá tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ rẹ̀ bó fẹ́ kó ṣe pé apá kan nínú àwọn iṣẹ́ eléyìí tó yẹ kápó ti ṣe lásìkò tó fi ń jókòó yẹn wọ́n lè dá dúró dè torí owó oṣù kí ni wọ́n fẹ́ sọ pọ́n gbà lórí iṣẹ́ tó ṣe nígbà bá dé yóò máa ṣe gbogbo ẹ̀ pọ̀ tán. jazakumullahu khairan orí ibi tí àmọ̀ pèsè orí mi zero zero eight six zero one six five four one. Ah, àwọn tó bá yẹ pé ní bí ò bá fẹ́ pè sí orí ibi táàmù pè sí orí zero nine one five nine eight seven one six one six àwọn nọ́mbà tí olùjá ẹbí mi oníbèrè tún béèrè òun ní pé ọ̀rẹ́ àwọn ọkọ rẹ̀ tí ó fẹ́ nígbà tí ọkọ rẹ̀ gbìyànjú láti fẹ́ ìyàwó kejì wàhálà bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì ọ̀sàfà kí ọkọ yìí kọ̀ ní kíkọ̀ tó fi pé ẹ̀mẹ́ta ìtọ́wájẹ́ béèrè ń bẹ̀ gẹ́gẹ́ ni wípé ọkọ ẹ̀ wá ní pé ìgbà tó ti kọ́ ohun ti kọ́ lẹ́lẹ́kẹta ìgbọ́dọ̀ sí ẹ́dà lọ́dọ̀ ti òun ọmọ lọlé wọn ọmọ tí wọ́n ń gbé lọ́tọ́jọ́ ọmọ ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní ọmọ yìí tí mo mú lọ́wọ́ ọkọ ní gbogbo ẹ̀ ló fẹ́ gbàlẹ̀ títí lè náà bó ti gbogbo tí ìràn sọ náà pé sí bó ti wá nínú abẹ́ Islam nù hello. wàlẹ́ kò sọ pé ọmọ kí ló kọ́ ọmọ rẹ̀ tí pé o. Àmì àmì àmì. Ẹgbẹ́ tí gbogbo wá ní àmọ́ mi ò fẹ́ fọ́. Àmọ́ pàṣẹ wà máa yá kó lóun pé ìdílé tó fẹ̀ wá jáde lẹ́nu rẹ̀. Ẹgbẹ́ ló lọ́kọ́ gbọ́dọ̀ ń tẹ̀wé pa obìnrin ìsìlámù tó jẹ́ pé òkú alhamdulilayi eh, ẹni tó ti kọ ìyàwó rẹ̀ ní kíkọ mẹ́ta wọ́n wá lóun ọgbà pé kó ṣe eh, náà òfin obìnrin tó ti kọ ní kíkọ kò bùkátà láti nílé ọkọ yẹn nítorí dá lórí pé ẹni tó ti kọ kíkọ ọkọ yẹn kò sí ọ̀ràn yẹn lórí rẹ̀ kọ́ náwó lé lórí kò sí sọ̀ràn yẹn lórí rẹ̀ kó pèsè ibi tí ó gbé tí ó fi ṣàrídà yẹn àjẹpọ̀ náà ni ó ara rẹ̀ lọ síbi tí ọba fẹ́ láti lọ ṣàrídà yẹn torí nǹkan tá a fojúsùn kó lè ṣẹlẹ̀ tóbìnrin bá ń ṣàrídà lọ́dọ̀ ọkọ rẹ̀ òun náà ni kó padà ti dí nítorí pé ó ti kọ́ mẹ́ta mẹ́ta náà sì lọ́lọ́run fọkùnrin láǹfààní kọ́kọ́ ìyàwó rẹ̀ dà torí rẹ̀ kò bùkátà láti pọ́nfẹ́ mẹ́yìn obìnrin ẹyọ kan tí ọjọ́ ràn yàn lórí ọkọ kó pèsè ibi tí ó máa lò sí lẹ́yìn ìgbà tó bá kọ́ kíkọ ẹlẹ́kẹta tí ó sì tún máa náwó lé lórí òun náà lẹni tó ṣe pé ńgbà tá a kọ́ ní kíkọ ẹlẹ́kẹta yẹn wà nínú oyún kìí ṣe nítorí tẹni tá a ti kọ́ kíkọ mẹ́ta yẹn láfi wá pèsè ibùgbé fúnra obìnrin yẹn àmọ́ nítorí oyún tí ń bẹ ń kun rẹ̀ tọ́jọ́ mọ́ fún ọkọ eléyìí tọkọ sílẹ̀ yẹn bẹ́ẹ̀ náà lówó tí ọmọ aná lé lórí kìí sùn gangan ni ọmọ ó lé lórí ọmọ tó wà nù rẹ̀ ó lè bàa jẹ́ kí wọ́n bí lálàáfíà kọ́ má jẹ́ pé nǹkan kan sọmọ òun náà ni. wọ́n á ní ń gbé ọmọ lọ́wọ́ yàtọ̀ sí ọmọ mẹ́ta míì tó tún ti bí ọmọ tí sì ń gbé lọ́wọ́ ọ wà ń pò pé wọ́n ń rì ọ wà ní gbogbo wọn ló ń fẹ́ gbà wọ́n ní ṣé bẹ́ẹ̀ lòfin ọlọ́wọ́n bá sọ òfin ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa kò sọ pé ọmọ tí ọba tí tó gbà kọkùnrin ọgbà màtí èsì pé ṣẹ̀rí àlànà kalẹ̀ fún yín láti gbọ́mọ ṣe kó pọ́mọ nítorí pé ọmọ tí ń mú ọyàn lọ́wọ́ ọyàn wo ní bẹ nígbà ya bàbá rẹ̀ tí ọba máa fún tá a sì ní alágbàtọ́ tó ti gbà á lẹ̀ tó fẹ́ sọ pọ́ gbọ́mọ lé lọ́wọ́ àbúrò fọmọ fi pọ́n ìyá rẹ̀ lójú pẹ̀lú bọ́mọ ti ṣe wà ní polówó kékeré báyìí fi wọ́n sílẹ̀ kí wọ́n wà lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú bí wọ́n ti ṣe kéré hàn nígbà tó bá tó àsìkò tó yẹ kó gbà wọ́n wàá gbìyànjú láti gbà wọ́n. wàyí o ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àwọn kan máa ń ṣèṣe wípé àwọn ò láàánú ọlọ́run sì dá àwọn lẹ́ni tó ní làákàyè nítorí pé tí ò bá jẹ́ àìláàánú ọmọ tó ṣe pé mọ àyàn lọ́tọ̀ ọba gbà tí nǹkan bá sọ ọmọ kí lọ́ọ́ fẹ́ ṣe sí arákùnrin kan bó ṣe ṣe síyàwó rẹ̀ nìyẹn tó kọ́ ọmọ sá lọ mọ́bìnrin lọ́wọ́ ó sì lóun ti kọ́ kíkọ́ wọn apẹ́lẹ̀ kẹta nínú àwọn ọmọ tó wá kó sá lọ èyí tó jẹ́ àbí kain ó mú yàn lọ́wọ́ nígbà tá a wá pa láṣẹ pé gbogbo ọmọ kọ́ lọ kó wọn wá ìgbà tí ó gbé àwọn ọmọdé ọba ni lọ́kàn ọmọ tí mú ọyàn lọ́wọ́ yùn àárín ìgbà tó kó ọmọ lọ sígbà tá a pa láṣẹ kó kó ọmọ wa kò tí kan lọ ojú ọmọ tí wọ́n ń rè lọ́wọ́ tí wọ́n gbà mọ́ ìyá rẹ̀ lọ́wọ́ yẹn ó sì ti hu àwọ̀ ewé níbi tí àjọmọdé ó ti wá ń ṣe àmì pò ń fẹ́ kú nítorí kí ló ṣe ń bẹ̀ mí ó tún pọ̀ mọ́ ara rẹ̀ mọ́ ara rẹ̀ lọ́wọ́ nítorí pé ọba àkórìíra obìnrin yìí ebi èèyàn abú èèyàn rádaràda ni orile léèyàn abú èèyàn rádaràda tó ń fi kì í mọ́lẹ̀ tí ń bímọ fún un wá tó déèyàn abú tí ọmọ wà lọ́wọ́ rẹ̀ ní ìsìn ẹjá máa fi bẹ̀rù ọlọ́run sọ̀rọ̀ wa ẹjá máa fi bẹ̀rù ọlọ́run sọ̀rọ̀ wa bàbá rẹ̀ ọ̀gbà ya tiẹ̀ bẹ́ẹ̀ bóyá ló ṣe yè tó a pé bàbá rẹ̀ náà hùwà ọlọ́dẹ orí hùn làwọn náà gbọ́ ọlọ́dọ̀ ìyá rẹ̀ ń polówó bóyá ọba ti kú dànù ẹ bẹ̀rù ọlọ́run bákan náà ẹni tó ní gbogbo ẹ̀ṣẹ̀ tíyàwó máa ṣẹ̀yàn téèyàn á máa fi kọ̀ níyàwó àwọn ti ṣẹ̀ láti dìbò àmọ́ àwọn ọ̀fẹ́ kọ̀ lẹ̀ ẹ̀ ìyànnànà gbogbo ẹ̀ṣẹ̀ tóbìnrin máa ṣẹ̀ torí pé àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tẹ́ pé ìyàwó yín tó bá ṣerú ẹ̀ sòwò ní nǹkan tí ṣẹ̀rí àṣọ ẹ̀ kàn lè sọ pé sípẹ̀sípẹ̀ ẹ̀yin fẹ́ gbàgbà mọ́ra gbogbo àwọn àṣìṣe àti àwọn ẹ̀ṣẹ̀ yẹn tọ́ba wá rí bẹ́ẹ̀ ẹ wá tún ní ìyàwó yín náà ní tí wọ́n á tì yín pé kẹ́ẹ̀kọ́ ńlẹ̀ kẹ́ẹ̀kọ́ ńlẹ̀ pé ọ̀wọ̀ mọ́ ẹ jẹ́ kó wọ́n máa lọ bòmíì so alákòlàhálì obìnrin tí máa ń ti ọkọ rẹ̀ gbọ̀ngbọ̀n pé kọ́kọ́ lábẹ́ òfin ọlọ́run tí ó sì sí ẹ̀ṣẹ̀ kan pàtó tá a pọkọ ṣẹ̀ tóbìnrin lè ti torí irú rẹ̀ tọrọ pé kọ́kọ́ kọ̀ ànábì sallallahu alaihi wasallam ní obìnrin tó bá wá lọ tọrọ kíkọ ọlẹ̀ tó ń ta sí ìdí pàtàkì kọ̀mọ̀ ní gbòòrùn àlìjẹ́nà hmm. ó léwu <laughs> ó léwu gbogbo ìtẹ́lùmọ́ máa tí wọ́n máa ṣe pa mí ń kú tí wọ́n máa sórí bẹ́ẹ̀bẹ́ẹ́ sọ́kọ̀ tí wọ́n bá kọ́ ńlẹ̀ kò ní da fún yẹ ẹ gbọ́rọ̀ obìnrin tí máa ń sọ báyẹn tá a sì wá wádìí tá a rí i pé nǹkan burúkú kan ìwà rádaràda kan lọ́kọ́ ń

láì sasọ tó wà lórí ikọ̀ subhanallah lábẹ́ òfin ọlọ́run tó bá ti kọ́ lẹ́yọ̀ kan tó bá fi lè ṣe nǹkan oṣù lórí ẹ̀mẹ́ta tó ò dá padà ó ti bọ́ ọmọ lọ́wọ́ ó lè lọ lọ́kọ̀ mi tó bá wá ní ọ̀dá padà kó tó ṣe nǹkan oṣù ẹlẹ́kẹta ó tún ti dìyàwó rẹ̀ padà àmọ́ kíkọ́ ọ̀lẹ́ ń sìnkú méjì tó bá wá kọ́ ọ̀lẹ́ lẹ́ẹ̀kejì tó o bá tún dá padà kíkọ́ ọ lẹ́kọ̀ọ́ kan tó o bá ti wá kọ́ lẹ́lẹ́kẹta ọ̀hún obìnrin yẹn ti di àjòjì sí ọ ó ti di àjòjì ńlá sí ọ tẹ́ ẹ̀ tún gbọ́dọ̀ fẹ́ra yín mọ́ láéláé àyàfi tíru obìnrin ń bá lọ́kọ mi táwọn náà jọ gbégbégbégbé títí wọn náà dá wọn pọ̀ tí wọ́n túká tọ́wá tí wọ́n á rí tọ́ lọ́ọ́ tún fẹ́ torí ẹ̀ tóyìn bá ti kọ obìnrin sílẹ̀ ní kíkọ mẹ́ta obìnrin yẹn ti dèwọ̀ fún yàn èèyàn ní lẹ́tọ̀ọ́ sí máa ṣáájú kó tó di pọlọkọ mi kíkọ ẹyọ kan tó bá fi lè parí nǹkan oṣù rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kò sọ́dọ̀ ìwọ̀ fún yín pé ẹ lè tún fẹ́ àmọ́ ẹ wàá fẹ́ ní tuntun pẹ̀lú sọ́dáàkì tuntun bàbá rẹ̀ yóò tún á pe gbólóhùn pò fún yín lọ́tún ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kíkọ́ ọlẹ́rìn ọ̀mọ́kú méjì bẹ́ẹ̀ náà ni lẹ́yìn kíkọ́ ọlẹ́ lẹ́ẹ̀kejì tẹ́ ẹ̀ bá lẹ́ dá padà tó fi ṣe nǹkan oṣù ẹlẹ́ẹ̀kẹta kò yìí tí ì dèwọ̀ fún yín pátá porongodo ẹ lè tuntun fẹ́ lọ́tún ṣùgbọ́n kíkọ́ ọlẹ́run ó tún ti di mẹ́ta dín méjì so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ti wá pé mẹ́ta tẹ́ ẹ̀ kọ́ ọlẹ̀ ńlá sọ pé dèwọ̀ fún yín títí láéláé àfi tó bá lọ́kọ míì táwọn náà jọ gbégbégbé tọkọ náà bá wá kọ́ ọlẹ̀ kò ní kọ́ ọlẹ̀ fẹ́yìn o wọ́n kọ́ lẹ́yìn torí pé wọ́n fẹ́ máa ń tòun so tẹ́yìn bá wá rí tó bá wù yín ẹ̀wà lè fẹ́ ń gbà náà tẹ́yìn mọ̀ pọ́nà tí ó gbà yẹn ọ̀nà tó kó yẹn ríra ni tani fẹ́ kẹ́nìkan bó ń síyàwó ńlá sọ wò kó tó wá dẹ̀tọ̀ fún wọ padà. Hello. Aleykum salaam tó rọrùn. Kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pẹ̀lú? Kí Kí ni ìbéèrè yín? dàpọ̀ ìbẹ̀rẹ̀ tí ọkọ rẹ̀ bá tí wọ́n bá fẹ́ ṣe àdúrà fún láti tó bá yá èyí ó ṣe gbà tàbí èyí ó ṣe gbà tàbí láti tó bá sọ sílẹ̀ láti ṣe lọ. ṣé tàbí tó bá ní mẹ́ta yìí ti ní ìṣèjì ẹ̀rọ ní ká ṣe ẹ̀yìn kí àkàrà wọ́n ní ṣe mẹ́sà táwọn bá dín mẹ́sà nítorí pọ́pọ́ èèyàn kú láti fi ṣe sàrà àwọn gbọ́ pé wọ́n ní mẹ́sà yóò sọ dẹ́bọ̀ séèyàn wa lè dín àkàrà táwọn bàbá wa ṣàdúrà gbogbo eléyìí ara àwọn àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ ni ẹ̀mọ̀pá gbọ́ yẹ̀sìn kò sí lọ títí fáwọn èèyàn iná ló bí àdúrà àjọ kẹta òkú àdúrà ọjọ́ kẹjọ àdúrà ogójì ọjọ́ ọlọ́dọọdún gbogbo àdádálẹ̀ òkú ò ní ráǹfààní ẹyọ kan bẹ̀ ẹ̀sìn Islamu ní kẹ́ jìnnà sádàdálẹ̀ ẹ má ṣe ẹ̀yin ẹ má ṣe àdádálẹ̀ ọ̀hún ambọ̀sibọ́sì ẹ má dín má ṣàdín àkàrà ẹ ṣe sàrà àfọkù pẹ̀lú gbogbo ohun tó bá wù yín ẹni tó jẹ́ pé níní tẹ ẹ ní ó ń dùn mọ́ yín kò sì wù yín kọ́ bọ́ mọ́ yín lọ́wọ́ irú nǹkan lẹ́ẹ̀fì ṣe sàrà ẹni ní dágbà sí sàrà ẹ ní dọ́jọ́ sí ẹ bá mú nǹkan tẹ ní tó dùn mọ́ yín tó wù yín o ẹ wàá fi sọrí pé lọ mo fi ṣe sàrà kí ládàá rẹ lọ mi báyìí ṣèdìgbà tẹ bá ń dín mọ́sà kan ẹ̀ ń dín kan àbẹ́ ń pe kankan wá ṣàdúrà fún kan gbogbo àdáda kò sínú Muhammad a kì í sì yẹ́ sọ lọ. gbogbo àṣà tọ́jà dáadáa lẹ́nu kì í ṣẹ̀sìn kò sí lákọọ́lẹ̀ nínú ẹ̀sìn tiwa ẹ̀sìn islam yìí nínú alukur'an àbí sunna anabi sallallahu alaihi wasallam gbogbo àwọn ẹja ń pè tí wọ́n bá yín ṣe aládàádáa lẹ̀ làwọn náà ilé ìjẹ́bù sí jẹ́. zero eight zero eight six zero one six one four one bákan náà lórí glo zero nine one five nine eight seven one six four six hello. Àlékún sọ́nà rẹ̀ kí ló kọ́ ìmọ̀lẹ̀ tó tẹ̀wọ̀n? Ẹ̀wọ̀n kí àpá àwọn gbogbo ayé ní gbọ́ wọn, ẹgbẹ́ òjò sí ìlàkàrẹ̀ wọn. Ilé ìgbòkò ìlàkàrẹ̀ ìgbòkò lẹ́ẹ̀kan tí mo ṣàlàyé ọ̀rọ̀ lórí òṣèré. Àpá ìjọba wa pé àlá ìṣẹ́ ìrìnlẹ̀ ṣe. Nítorí ẹgbẹ́ ló sọ pé tó ṣe sí àpá àríkàlù ayé rẹ̀, ó lè wọlé bá wa, ó bá láti pọ̀, ìgbà wọn. Yọba sí ẹni pé ìtàkìtì nípa tí ìlú fẹ́ ojú ká ìgbọ̀nmọ́ lọ́wọ́ ṣe wà kẹ́kọ̀ọ́ nínú ọmọ tó ti tẹ́lu lẹ́yìn àwọn àtúntò tó kó ṣe àbábọ̀dọ̀ tó kọ̀ mọ́lẹ̀ ìwé tẹ́ sígbà nípa kókó. ṣùgbọ́n sùúrù tó bá pẹ́ ká pé wọ́n bá lájọṣepọ̀ kíkó ṣe zìnà eléyìí nǹkan gba sùúrù nítorí kẹ́ ẹ má lọ dídà yóò dayos ọ̀nlẹ́rin. Hmm. a'udhu billah ikú lè ba alájọṣepọ̀ àwọn atẹ́tíṣepọ̀ ló gbéra rẹ̀ lọ ṣe zina yẹn so yóò ṣe nǹkan oṣù lẹ́yìn máa máa lọ kò sí wàhálà ní eléyìn ń kọ́ sànù wa so tó bá jẹ́ pé àwọn bí da iyọ̀ sínú jẹnẹrétọ̀ gbogbo àwọn àwà burúkú ó tún máa ní kẹ́kọ̀ọ́ ńlẹ̀ ẹ lè ṣe sùúrù fún lórí àwọn eléyìí ọlọ́run bọ́ sàn yín lẹ́sàn-án rí. ọ̀gùn tẹ wá ká máa lọ́wọ́ yùn ìṣẹ́bọsọ́lọ̀ ni sọ ẹ́ ṣe nà sí àfún tó bá sì ti jẹ́jẹ́ pé òun ò tún ní serú ẹ̀ mọ́ kò sí wàhálà ìṣàlù. hello kí ló kọ́ ìmọ̀lẹ̀ uh, kí ni ìbéèrè yín ìbéèrè mi àkọ́kọ́ ni pé bóyá ẹ̀yẹ́ ti níyàwó kan nígbà gbogbo so mo pé kí èrò dáàbò tó sì mọ́ ìyàwó mi nígbà ọba mi wọ́n fún mi so tí ìyàwó tí wọ́n lò wọ̀ gbà ìyẹn ẹ̀yẹ́ lè fa àpamọ́ lẹ́sẹ̀ náà pọ̀ ìyẹn lè kejì ní pé ìwé iṣẹ́ máa ti sì lẹ́yìn so iṣẹ́ máa iṣẹ́ náà máa gbé ẹ̀sẹ̀ mi sí ẹ̀sẹ̀ olùgbẹ̀rún bá mọ́ Alhamdulillah àkọ́kọ́ ẹlẹ́ ti níyàwó kan lé ẹ̀dùn abáyàwó mi ṣe zìnà lóde èyí báyàwó ṣe zìnà ẹ sọ pé ẹ bá lè ṣe zìnà àlè tẹ bá ṣe zìnà ẹ ti dáràn sófin ọlọ torí de ilé ẹja bẹ̀rù ọlọ́run ọbẹ ẹlẹ́dàá wa ẹ wá níyàwó tó wà ń lé kọ gbà ọmọ rere ni ìyàwó rere ni torí pé tí ọba jẹ́ ìyàwó rere yóò ti kọ́ ọmọ kó àwọn àlè kọ́ ọmọ kó wọn jọ ni ṣebí bọ́pọ̀lọpọ̀ ṣe ń ṣe láwùjọ ni tó pé àwọn àlè ni ọmọ bíi máa jọ fún so o sì níyàwó rere tí ọ̀fẹ́ kọ́ tẹ̀síwájú nínú ìwọ orí ibú ó túmọ̀ sí pé ìyàwó dáadáa ló ní ẹ ọwá ni ẹ tí wọn náà bá padà fura pé zina tó ṣe ọ̀dà tọ́wá ti torí rẹ̀ tó fẹ́ obìnrin tí ẹjọ́ ṣe zina tó lóyún lóde yìí sẹ́sẹ̀ kan tún ṣẹ́kù bẹ́ẹ̀ ni yóò ṣẹ́kù díjọ́ gbẹ̀ndàlùkìyàmà nítorí pé tí èèyàn bá ṣe zina gbogbo ẹni tí ń ṣe zina kọ́ tẹ́tí gbọ́rọ̀ gbogbo ẹni tó sí obìnrin lásọ wò láì jẹ́ pé o ní yìgì lórí ẹ̀ zina ni wọ́n ń pè léyìn gbogbo ẹni tó bá dánrú ẹ̀ wò tó o bá fi lè jìyà rẹ̀ láyé tó o jẹ́ mùsùlùmí tó o jìyà rẹ̀ láyé tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá ó fi ọ sábẹ́ bọ́ bá ti ṣe fẹ́ tó bá wù yóò ṣàmójú fún ọ tó bá sì wù yóò fìyà jẹ ọ ìyẹn ni pé gbogbo àforíjì tó bá tọrọ láyé kò tí ì ní ìdánilójú kò ní jìyà ọmọ abẹ lábẹ́ bolúwa bá ti ṣe fẹ́ tó bá wo olúwa láti ṣàmójúkúrò fún ọ yóò ṣe ẹnìkan ní bilérì tó bá sì wù láti fìyà jọ yóò fìyà jọ ẹnìkan kì í yẹsẹ̀ rẹ̀ wò téèyàn bá ti wá wọ gàù báyìí njẹ́ ó mú yàn wọ gàù wàláhì yẹn gbọ́dọ̀ bẹ̀rù ọmọ á lọ ṣe zina zina kíni ẹ̀ṣẹ̀ rẹ̀ àfi kéèyàn jìyà rẹ̀ láyé tó bá ti jìyà rẹ̀ láyé ọmọ abẹ lábẹ́ bolúwa bá ti ṣe fẹ́ ìsìláàmù gbà wípé ọkùnrin ó lè fẹ́yàwó méjì o lè fẹ́ mẹ́ta kọ́ da dúró lórí mẹ́rin kí ló wá fẹ́ mùsùlùmí dédì zina ọlọ́ni wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ẹ gbọ́dọ̀ súnmọ́ zina ìṣekúṣe ni ọ̀nà burúkú sí ni ìṣekúṣe ni ọ̀nà burúkú ni ẹ dákun ẹ jẹ́ ká jìnnà sí ìṣekúṣe ẹ jẹ́ á burúkú lódodo ti ń pe àwọn èèyàn lọ sí di zina ó ti pọ̀ bàjẹ́ láwùjọ wa àwọn obìnrin rìn òhò àwọn obìnrin wọ́n ń pe àwọn èèyàn sídìí kán wá bá wọn sì ránù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀yin rẹ̀ ju yín sílẹ̀ ẹ fi bẹ̀rù ọlọ́run sọ̀rọ̀ yín ẹ rántí pé gbogbo ní tẹ́ ẹ bá ṣe ń bòńkẹ́lẹ́ ọlọ́run ọba rì èyí tẹ́ ẹ bá ṣe ń gbangba ńkọ́ kò pamọ́ sọ́lọ̀ ẹ sì rántí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba tí ó ṣèṣirò fún wa tí ó ṣèdájọ́ fún wa ní lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmà ká bẹ̀rù bá a bá ṣe zìnà tá a kó láyé tá a sí àgbèrè àti ìmọ̀bọ̀rọ̀ wo sì rí wájú ọ lọ pé wàá ní tá a bá tún lọ fa ìdá fún aburú ṣé ó wá yẹ ká máa sànà bọ̀rọ̀ wo sì dáa ní àbí yóò sì bàjẹ́ kọ́lọ̀ mọ́ bọ̀rọ̀ wájú ọ. Àlékún sáájú ọ̀rọ̀ tí ló kọ́ ìbẹ̀rẹ̀ títọ̀. Ẹ̀jẹ̀ ọ̀rọ̀ Mubarak lórúkọ mi. Láti lò. Àwọn ọmọ pé láti Àbújá. Kí ni ìbéèrè yín? ọmọ aláṣẹ kejì náà láṣẹ tó ti fifteen so àyẹ̀bá sí àwọn afáwọn náà lọ́ra ẹ̀mí wọn lórí dáadáa. ń ṣe tashahud nínú sọláàtì tó ní tashahud méjì tàlákọ̀ọ́kọ́ yẹn ẹ dúró lórí ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu tẹ́lá ti torí abduhu wa rasuluhu ẹ dúró ẹ dìde ẹ lọ sí rákà ó wá nínú hadithi kan tí Abubakar gbà wá eléyìí tó ṣe pé ìyapa ẹnu wà láàrin àwọn olùmọ̀ nípa fífẹsẹ̀ rinlẹ̀ rẹ̀ ṣùgbọ́n làwọn èèyàn fi ń ṣiṣẹ́ wọn ní gánàbí sallallahu alaihi wasallam bá jókòó níbi tashahhud alákọ̀ọ́kọ́ jalasa ka'annahu ala radfin ó máa ń jókòó bí ìgbà tó jókòó lórí òkúta tán gbé kaná ẹ̀yìn máa yẹn bá gbé ìdí rẹ̀ lé òkúta tí wọ́n gbéra náà tó gbóná kò ní pẹ́ mbẹ́ so náà sọ pé tẹ̀síáhùdù alákọ̀ọ́kan yẹn wọ́n máa ń ṣe ó máa ń kúrú kìí bíi tẹ́lẹ̀kejì. wọ́n ní ṣé a aláìlẹ́yọ̀ kọ̀ọ̀kan àbá nàbì tiẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ni anábì sallallahu alaihi wasallam aláìlẹ́yọ̀ kọ̀ọ̀kan rí ó sì ṣẹlẹ̀ ẹ̀ẹ̀mejì méjì rí ó ṣẹlẹ̀ mẹ́ta mẹ́ta rí ìgbà tó àlùwàlá mi ni ọ̀nà ìsìlẹ̀ àlùwàlá àwọn ànábì tó ti síwájú mi mẹ́ta mẹ́ta ń lọ yẹ ká máa ṣe ẹ lè ṣẹlẹ̀ ọkọ kan ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pé ṣé ẹ lákìyèsí wípé omi kan gbogbo ibi tó yẹ kó kàn nítorí pé tómi ọ̀bá kan gbogbo ibi tó yẹ kó kàn àlùwàlá yẹn ò ní jálù àlá o tí àbújá ìjẹkù kan bá ṣẹ́kù àlùwàlá ò ní jálù àlá torí rẹ̀ nígbà wọn bíi Imáàmù Malik rahimahullah nípa kásálù àlálẹ́ kọ̀ọ̀kan onílẹ uhibbu dhalika li ghayri faqih ìfẹkẹni tí ò bá jẹ olùmọ̀jìnlẹ̀ nípa àgbọ́yé ṣẹríà kò sí nítorí pé ní tó bá jẹ olùmọ̀jìnlẹ̀ nípa àgbọ́yé ṣẹríà yóò lè lámòjútó fún pé omi dé gbogbo ibi tó yẹ kó dé àti fìdí kan lẹ̀ láì jẹ́ pómi kárí ẹ̀ ẹ sì mọ̀ pé a ní farabalẹ̀ àtàgbọ́yé jura wa lọ torí rẹ̀ ẹ máa so mẹ́ta mẹ́ta jẹ́jẹ́ yín kọ́mọ̀ bàjẹ́ pé ẹyọ kọ̀ọ̀kan la fẹ́ ṣe láàbà gbàgbé ibì kan láì jẹ́ pómi débẹ̀ tí ó wàá mú kálùwàlà ọwọ́ mọ́ jálùwàlà àlùwàlà ó sì jálùwàlà sọ̀láàtì ò lè jẹ́ sọ̀láàtì. Wàlékún sọ́lá ń tilẹ̀ Kí ló kọ́ ìwọ̀lẹ̀ nípa ẹ̀wọ̀n? Àgbẹ̀gbọ́n fún àjọ ọdún máa ń ṣiṣẹ́. Kí ni ìbéèrè yín? Náà ìbéèrè mi ni pé àwọn ọmọ ìjàmbá àti ìgbàgbé wọ́n bá àbálẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ pé àwọn ṣì jáde wá sí wọn tó bẹ̀rẹ̀ lè pọ̀ fún wọn pé kí wọ́n bí ẹ àṣìgbére kí ẹ sọ pé kí wọ́n máa ṣe nǹkan tó wá ṣe wọn bẹ̀rẹ̀ lè pọ̀ fún wọn ìgbéra tó kún ìyẹn ẹ̀rẹ́ kejì ni pé tí bàbá yẹn bá jẹ́ ẹni tó ń ta ọtí tó wá rówó láti ara òwò yẹn tó kọ́lé bí lè gbé irun ní àbí ṣé ẹ lè jogún rẹ̀ alhamdulilayi àwọn ẹni tí ń ṣe àdádálẹ̀ bí àwọn tablet wọ́n á kó ìjáde àdádálẹ̀ wọn wọ́n kó wá sí mọ́ṣáláṣí yín wọ́n náà fẹ́ máa lo mọ́ṣáláṣí yín láti fi máa tan àdádálẹ̀ wọn ká wọ́n ní sọ́tọ́ kẹ́ gbà wọ́n láàyè ẹ má gbà wọ́n láàyè wọn kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ nítorí kí wọ́n lè bá àjẹ́ kí kọ́ máa jẹ́ pé yọ́ọ́ máa tara mọ́ṣáláṣí yọ́ọ́ máa wá pẹ̀ka wọ́n máa tara mọ́ṣáláṣí ta májèlé fáwọn mùsùlùmí mọ́ṣáláṣí wà fún kájọ́sìn fọlọ́ ká sì rántí ọlọ́run ọba nínú ẹ̀ láti sàwọn àdánilẹ́kọ̀ọ́ tó dángájíá nínú ẹ̀ sọ eléyìí làwọn mọ́ṣáláṣí wà fún ẹ má gba aládàádálẹ̀ láàyè nínú mọ́ṣáláṣí láti máa tan àdàádálẹ̀ látara mọ́ṣáláṣí eléyìí tẹ̀yìn ní àkóso lórí rẹ̀ wọ́n ní tí bàbá wa tó bá jẹ́ ẹni tí ń ta nǹkan kan nínú tọ́lọ̀ ń ṣe títà rẹ̀ léèwọ̀ bí ọtí bàbá yìí wá tarọ ọtí títà ó fi lówó bàbá tarọ ọtí títà ó fi kọ́lé ǹjẹ́ a lè máa gbèrú lé bàbá wa tó fowó ọtí kọ́ àti pé tí bàbá bá kú ilé tí bàbá fowó ọtí kọ́ àti owó tí bàbá fi sílẹ̀ látàrí pé wọ́n ń tọ́tí sáà lè jogún ẹ̀ àkọ́kọ́ tẹ́ bá jẹ́ ọmọ tó kéré tẹ́yìn ò tí ì dá èwo ló jẹ́ halal àti èwo ló jẹ́ haram ma ọlọ́run bò ní bí yín léèrè o nípa pípé ẹ̀ńsẹ̀ ń jẹ ẹ̀ńsẹ̀ ń mu nínú owó bàbá yín bó tilẹ̀ jẹ́ pàkó bá ń bẹ́ ń bẹ̀ fẹ́yìn nígbà tó bá di ọjọ́ mi tẹ́yìn náà ti padà di géńdé tẹ̀m̀bẹ́ lọ́n nítorí sábàbí kan nu sábàbí mẹ́rin tí èjẹ́ ká du ọgbà òun náà ní kó jẹ́ pé owó haram ni wọ́n fi tọ́yàn dàgbà. hello. àyíká gbọ̀n kí ló kọ́ ìbẹ̀rẹ̀ fún pẹ̀lú. kí ni ìbéèrè yìí. ọmọ ìyá kan ni ó pè pé ọ̀rẹ́ wọn kan tó jẹ́ obìnrin.

tí ó fi máa tọ́ yín nígbà táyìn wà ń kékeré ó ní àkóbá tí ó sì fẹ́yìn náà gbà tẹ̀ bá dàgbà torí pé kọjá pòwò haram ni wọ́n fi wọ́n fi tọ́yàn dàgbà sábàbí kan ní nínú mẹ́rin tí máa kọ dínà kádùn ọgbà ẹni táwọn ti sọ̀rọ̀ bá àbísọ́lá ń sọ pé a máa bẹ́ lọ́hùn tí ó gbọ́wọ́ sókè máa ṣe ọ̀rọ̀ bí ọ̀rọ̀ wọ́n fi hàn pé ń ti ń jẹ haram ń ti ń mu haram ẹni tó ń wọ̀ sọ́rùn haramu ni ẹni tí wọ́n fi tọ́ dàgbà haramu náà ni torí ẹ̀ ó léwu kí àwọn bàbá àwọn òbí kí wọ́n máa fowó haramu tọ́ ma wọn ìgbà dáyìn ò tí ìwà ajẹ́ni tó ti kó lè rọ́nà mi kò sí nǹkan tó burú kọjá pé ìtọ́jú tí bàbá yín fowó yẹn ṣe fún yín kẹ́ máa gbà tẹ́ bá ti wá dàgbà tẹ́ ti mọ ọ̀tún yàtọ̀ sósì tẹ́ mọ̀ ń ṣe ọtí rírà ọtí títà léèwọ̀ ẹ bá bàbá yín sọ kí bàbá wá sẹ́mi máa ṣe bàbá wa kọ̀ láti gbọ́ láti gbà ẹ̀ní gba owó nàmá lọ́dọ̀ bàbá tó jẹ́ pé owó tí ń fún yín owó haramu tẹ́yìn bá ti wá fi hàn bàbá yín pé bá lọ́wọ́ sí ẹ̀ bá fara so tí bàbá yẹn tó bá fi lè kú tó fi gbogbo owó yẹn sílẹ̀ ẹ̀yin lẹ́tọ̀ọ́ láti jogun rẹ̀ torí pé ẹ̀yin ò lọ́wọ́ sí kókó jọ bẹ́ẹ̀ sáwà dáwọ́ nù lẹ́yìn ìgbà tó kù ẹ̀yin tẹ́ máàkì rẹ̀ right tẹ́ ní nǹkan tí bàbá yín ṣe dáa kò sí tó burú níbẹ̀ tí bàbá yẹn bá fi lè kú ẹ̀yin ò ní jogún owó yìí ẹlẹ́yìn ìjà bó ti jẹ́ ẹni tí ó rí scholarship láti lọ kẹ́kọ̀ọ́ lọ́kàn nínú àwọn ìlú òkèèrè níbi tó ṣe pé téèyàn bá múra dáadáa ẹ̀sìn Islam rẹ̀ lè bọ́ ọmọ lọ́wọ́ ẹni tó sì rí àǹfààní àti lọ kẹ́kọ̀ọ́ yìí àǹfààní wá kẹ́kọ̀ọ́ ni kìí sàǹfààní àti gbé gbogbo ìnáwó rẹ̀ fún ètò túmọ̀ sí pé wàá yí àpò rẹ̀ wò láti rówó tó san láti fi kẹ́kọ̀ọ́ yìí so a ní láti wò ó tó bá pé mùsùlùmí bá lẹni tó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ yìí bóòlù náà ṣe mójútó ìsìláàmù sí i kó tó di pé yọ lọ sáwùjọ bíi tí ẹ̀sìn ti lè yòrò bọ́ ma lọ́wọ́ tó bá jẹ́ni tó mójú tẹ́sìn tẹ́lẹ̀ náà ni àwọ̀ àwòwò báwo ni Islam ṣe bùkátà ẹ̀kọ́ yẹn gan sí ṣé wọ́n kọ́ ń bò mí níbi tọ́kàn ti lè balẹ̀ ju ibi tó ń lọ lọ nítorí pọ̀pọ̀lọpọ̀ kan fẹ́ lọ lóyìnbó ni specialization eléyìí tí ọ̀fẹ́ láti jẹ́ kí ẹ̀kọ́ tó fẹ́ lọ kọ́ dálé lórí kọ̀tà láìsí níbòmíì tí ò léwu tóbi tó fẹ́ lọ kí ló dé tá à ní kọ́ níbi tí ewu rẹ̀ ọ̀pọ̀ tó fi jẹ́ pé ibi tí ewu rẹ̀ ti peléke láàfẹ́ lọ torí rẹ̀ ká fìbẹ̀rù ọlọ́run ọba sọ̀rọ̀ àpáàpá jùlọ wọn ti lọ́yìn tó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ obìnrin ni so ẹ̀kọ́ yẹn wọ́n ń kọ́ nàìjíríà kí ló dé tó gbọ́dọ̀ lọ lóyìnbó owó téèyàn kan fi ń kẹ́kọ̀ọ́ nílùú òyìnbó tí a bá pín fún ọmọ mẹ́wàá jù bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ gba kọ́dà àwọn tún ṣe masters and phd ní nàìjíríà tí wàá ń bì so ìwé ẹ̀rí náà sì ni kókó nǹkan tó fẹ́ lọ gbà ń bẹ̀ náà so kí wọn la fẹ́ sọwọ́ nù sí tí ó tún di pọ́ mọ́ sọnù àárọ̀ máa rí he mọ́ ó léwu o ẹ̀sìn tún bọ́ mọ́ lọ́wọ́ ẹ̀sìn bìtà so torí ẹ̀ kò yẹ kọjá pé ẹ̀yin ẹ wà bá aṣagbátẹrù à ń bá wọn ràn lọ́wọ́ lọ́dọ̀ àwọn èèyàn bí ó sì lọ rẹ́kọ̀ọ́ yẹn kọ́ tẹ́ ẹ̀ bá ti ní garanti lórí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí torí ẹ̀kọ́ má jẹ́ pé ẹ ràn lọ́wọ́ lórí àti sẹ́lọ̀n ẹ lọ́wọ́ lórí àti dẹni tí ó padà fi ẹ̀sìn Islam lẹ̀ ń bọ̀ bá di lọ́la tí ọ̀la tí ó bá dà òní ló ti yẹ kára pẹ̀rẹ̀ rẹ̀ àti rí ọ̀pọ̀lọpọ̀ tó ń lọ lóyìnbó báyìí náà tó ṣe pé at the end of the day ó kọ rẹ̀ tó jẹ́ ti mùsùlùmí gan yí padà kò jẹ́ kí wọ́n dùn mọ́ pé mùsùlùmí ló mọ́ a sọ pé lè bí ó ṣe rí nu àmọ́ àmì bí tàwọn kan ṣe rí nu lẹ́yìn ẹ̀kọ́ wò lọ fẹ́ lọ kọ́ tí wọn kì í kọ́rù rẹ̀ nàìjíríà tí wọn bá kọ́ nàìjíríà àwọn ìlú àwọn míì àwọn ìlú míì náà tún wà láyé tá ti ń kọ́ tó ṣe pé wùtọ́ wà ń bẹ̀ kò dàbí tìlú òyìnbó ẹ jẹ́ kí n fún wa ní àpèjúwe kan torí pé kò lè yé ẹlòmíì ẹlòmíì gbogbo jíjí tó ń jí tó ń sùn torí ẹlòmíì ọ̀làjú kọ́ bọ̀ ẹlòmíì ọ̀làjú kankan kan rò pé òyìnbó ni gbogbo nǹkan irọ́ lásán òyìnbó kọ̀ táwọn àwọn ìfankun òyìnbó yìí so ní gbogbo gọ́tà lóyìnbó kìí rùn bàbá kan bóun náà ṣe ṣe nìyẹn ó bẹ̀rẹ̀ sí ní mú ọmọ ká láti Canada wọ́n padà dẹni tí ń lọ gbé Amẹ́ríkà so ẹ sì máa pọ̀ pọ̀lọpọ̀ náà ní ìsìn àfojúsùn wọn nípa àfẹ́ lọ Amẹ́ríkà ìgbà tó ń dá Amẹ́ríkà ó kọ́ so ọmọ rẹ̀ tí ó dàgbà òun kẹsẹ̀sẹ̀ wà àkíyèsí alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́ sí ni pé ọmọ yẹn gbogbo ìgbà tó bá ti fẹ́ sin lọ́n tó fẹ́ ti sọ̀lá ní màá ń ta kété sí wọn. Ah, ah, ọmọ tó pé ń lọ ń bọ̀ ni òkè ṣe pé boarding school so yọta kété sáwọn òbí rẹ̀ ah, ọmọ tó ti ń lọ bíi ọmọ ọdún mẹ́rìndínlógún ó lè yé sọmọdé kékeré mọ́ kí ló dé tó ń ta kété sí wa ó ní actually I feel not to be a Muslim. Ah. so àìsàn ti lọ gbá. Gba irú gbàgbọ́ tàwọn Darwin Darwin ti ń sọ pé ìpìlẹ̀ ọmọ èèyàn lọ́bọ́ ọ̀bọ iná ní ìlọsíwájú bá títí títí tó fi wá dé èèyàn àti pé kò sọ́lọ̀ orí pé kò sọ́lọ̀ ni ọmọ yẹn wà àkàràmọ́kọ́mọ́lá gbogbo bí gbogbo mùsùlùmí bá péjọ ní àyíká ọmọ yẹn tó máa ń sálù àlá ó lè bá yín bomi o àmọ́ kò ní sálù àlá kò sì ní ṣe sọ̀láàtì wọ́n mú ọmọ yẹn wá bá wa ní Al-Madina mo kó àwọn èèyàn jọ pé ẹ̀yin náà máa bá a sọ̀rọ̀ gbogbo wa bá a sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ wákàtí lórí wákàtí wàhálà nǹkan rẹ̀ nìyí mo ní are you not contented that Islam is the only way <laughs> no no there, there, there, must, there must not be any religion with people in this life. Ah. so ẹ máa pé nígbà tí ẹ máa ń sọ pé ìlú òyìnbó ìlú òyìnbó ní tí wọ́n lè gbìn tí wọ́n máa la arákùnrin kan ó lóun gbé England òun sì láwọn ọmọkùnrin bíi mélòó àmọ́ òun ò fi wọ́n sí school kí ló dé òun fọmọ sí school England tí gbogbo èèyàn fẹ́ lọ ó ní ẹ̀rú ń bọ̀ òun <laughs> ó ní torí ọmọ padà wálé ó sọ pé kò sí Islam kò sẹ́sìn homeschooling làwọn ń ṣe fọmọ ẹ̀mí òun tiẹ̀ tí wàá nà lòun fẹ́ padà Nàìjíríà mo ní máa bọ̀ wọn ò tilẹ̀kùn Nàìjíríà <laughs> open ẹ jẹ́ ká kíyèsára torí pé n tẹ́ ń fẹ́ tẹ́ ń wò pé yóò dùn mọ́ ẹ̀yìn ẹ lè bá burú pàdé ń bẹ̀ ọ́ àwa lẹ́sìn àwọn èsì kèfèrí ẹ̀sìn sí ní nǹkan nítọ́ ga jù táwa ni àwa lè dẹjú lẹ̀kẹ́sìn ọ̀bọ̀ mọ́ wa lọ́wọ́ nítorí ayé ayé lásán tọ́ lọ tọ́ pàtì. Hello. Hello ìyá òrìbìtì oníbèrè ń bèrè pé ó ní ọ̀rẹ́ àwọn pé ó fi ara ro obìnrin kan tí èsì ìyàwó rẹ̀ ó sì tún gbẹ́nu sí lẹ́nu wọ́n wá ń dú lórí wípé ní ohun tó ṣùgbọ́n tòun tí òun kà fara mọ́ lásán ni wọ́n ní kí ni ìdájọ́ tó ṣe nínú Islam. lópin ìgbà tí abẹ́ ọ̀bá ti wọnú abẹ́ kò tí ì ṣe zina àmọ́ dára burúkú ni èèyàn ra dáradára ni kí ló ń fẹnu kó obìnrin lẹ́nu sí kí ló ń fọwọ́ ra sí kí ló ń fara para ọ̀gbádùn tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ sọ ọmọ tiẹ̀ kínú rẹ̀ ó dùn àbí ìyàwó rẹ̀ wọ́n ṣèrú ẹ̀ sí tínú káàtì ẹ̀ pé mami rẹ̀ lọkùnrin kan ṣe bẹ́ẹ̀ sí ẹnìkan ń bímí léèrè béèrè kan <laughs> ó nínú rọmọbọ́ọ̀nà yìí àwọn akọkùnrin kan má lé àwọn bó tilẹ̀ jẹ́ pé ìyá òun ti kú lọ́dọ̀ bàbá òun ó ti tójọ́ mẹ́ta àwọn àjọ ń gbé pẹ̀lú mami so àwọn fẹ́ jẹ sàárì wọ́n sáfura pé èèyàn ń bẹnu lé <laughs> so gbà tí ojú àwọn á ṣe mẹ́rin pẹ̀lú ẹ̀ ọ́sà rẹ̀ júlẹ̀ <laughs> mọ́mí gbàlejò ní kíní kankan ah, at the end of the day àwọn sáfùrà pé ń bá mọ́mí àwọn sùn. a ah, ọkùnrin yẹn ní wọn mọ tó tún fẹ́ ṣe má láyé yìí ṣé kò wọn pa ni ṣé kò wọn lù ni ṣé kò <laughs> torí pé etí ọ̀yẹ́ ni kò yẹ́ ni màmá èèyàn torí ẹ̀ nígbà tẹ́lẹ̀ yìí ni òun kàn fara òun fara rora pẹ̀lú ẹ̀ à ń fẹnu kẹnu ní òun ṣèṣe ṣé yóò wù ọkùn síbẹ̀ pẹ̀lú mami ẹ̀ yóò wù ọkùn síbẹ̀ pẹ̀lú àǹtí rẹ̀ yóò wọ ọkùn síbẹ̀ pọ̀ láàbúrò rẹ̀ àbọ́mọ rẹ̀ à ń tá a bá jẹ́ gbà ẹ mọ̀jà fi lọ́mọ làkejì o ó ń bàjẹ́ ni ọ ò sì gbádùn tílẹ̀ bá dá ó ṣe zìnnà náà so ẹja bẹ̀rù ọ lọ. hello. maaleykum salaam ọ̀rọ̀ tí mo kọ́ ìbọ̀lẹ̀ sípò. kí ni ìbéèrè yìí. ìbéèrè mi pé báyà bí ìbéèrè àwọn wọ́n jẹ gbogbo. alhamdulilayi tí bàbá wa àbí ìyá wa tó ń bá kú pẹ̀lú kí wọ́n jẹ gbèsè suyam èyí sì ṣe pọ́ gbó ni ló mú wọn má lè ṣe torí tó bá ti jọ́ pógbó ni oúnjẹ lábàá wọn fún aláìní wọ́n lágbára láti ṣe àmọ́ bóyá eh, nǹkan kan ló fa ìdíwọ́ yẹn sọ àbá wọn san lẹ́yìn ìgbà tó ń kú kò sí nǹkan tó burú káwọ́ ọmọ ká pin mọ́wọ́ ká bá wọn ṣe bí kí bàbá èèyàn jẹ gbèsè sùnyàmù méje àwọn ọmọ gánsì bí wọ́n lọ bí mẹ́ta mẹ́rin a lè pin mọ́wọ́ ẹni tó ṣe méjì méjì méjì ẹni tó ṣe kàn so ọlọ́run ọbọ̀ gbà nínú ọpẹ́ jọmọ̀nù tó bá pé bàbá kó àkùrùn ará àtàlàbà máa pèsè so kẹ́ ẹ bá wọn sáwọn nínú tọ́ dání pos kò sí bó ṣe lè ṣe tó ní jẹ́ ẹjẹ́ǹtì báńkì ẹ sì ti mọ̀ pé nínú tó sọ transactions tó ń ṣe báńkì di haram ó náà ní rìbá so ìwọ náà lè ṣe pos kí rìbá ọmọ wọnú ẹ̀ nítorí pé àwọn tó ń ṣe jẹ́ǹtì fún báwọn ti ṣe ṣe nù nítorí sì fi léwọ náà lọ́nu ní tó bá sọ nípa àpilẹ̀ òun náà ni wọ́n sọ nípa ẹ̀ka. ìlú àkùnrin ọ̀fẹ́ oníbèrè sọ pé ní ọkọ òun ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ̀ ìlú mi nìgbé ọkọ wa máa ń iṣẹ́ tí ọkọ ń ṣe wọ́n mọ́tò òun lọ síbẹ̀ ń padà lórí ojoojúmọ́ ni ọwá ní kí òun bóun gbé mùsùlùmí lòun náà ọwá ní kí òun bóun fi mọ́tò gbé ìyàwó wa níjọ́ kejì wá sí ìlú ibi tí òun wà mo wá ń sọ mọ́kàn rẹ̀ pé ẹgbéyàwó yàwó lọ tí wọ́n lọ́kọ́ mọ́kàn àti ló burú mẹ́sí bíyàwó rẹ̀ mi wọ́n ní sí tí ọkùnrin rẹ̀ sì sọ́tọ́ ní abẹ́sì. kọ́tọ̀ nítorí kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ nígbà tó bá ti gbéyàwó yàwó sínú ọkọ̀ bọ́ọ̀ bá fọwọ́ jẹ́la ọ̀fẹ́nu jẹ́ létí ó lè fojú jẹ́la gbogbo àwọn aburú yẹn lè ṣẹlẹ̀ ọ bẹ́tà kọjá pẹ́ lómi ń bẹ pẹ̀lú yín tí òfin ní jẹ́wọ́ kan òun kan tí ó sì ní jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú sòtẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ à ń bẹ́ lọ́n kọ́ máa burú àmọ́ dírẹ́bà kan obìnrin kan ló gbé lọ ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ náà. ọwọ́ pàtàkì fún ẹrú ọlọ́run tí ó sì agbẹ́tẹ̀rù ètò yìí kí Allah subhanahu wa ta'ala kí ọba nìsanwó lẹ́sùn dáadáa láyé àti ní ọ̀nà ìkẹyàmọ̀ ọ̀pọ̀ pàtàkì fún àwọn olùmọ́wà tàbí ṣe dòktóró tọ́lápùdín bá nígbà rájí àbídá ohun ìlà àwọn ààrùn òjádàlá kò wọ́sàn mọ́rọ̀ ọ̀fẹ́ ọlọ́pàá mú kí ó gbé kí á rí àwọn ṣe ìgbọ́ lórí dáadáa ó jẹ́ kí a jẹ àǹfààní tó pọ̀ lára wọn kọ́ wá jẹ gbogbo tí à ń kọ́ lẹ́kọ̀ọ́ lára wọn yẹn fọ́sọ́ láǹfààní láyé صدق الله العظيم